hello everyone welcome to Toyeen Talks Tony ọmọ ológo náà ṣì ni mo gbé wá fún yín so the last part is coming after this one so ẹ bá wa wò thank you for always being there thank you for everything it's still on justice for Mohbad ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó ní sọ lórí ọ̀rọ̀ Wùmí àti Wùmí sista náà ni mm-hmm. àwọn èèyàn dẹ̀ pé wọlé thanks for watching till i see you in my next video stay safe stay blessed i love you all bye ẹ sábúrú ẹ̀kọ́ yìí torí àwọn tó ń gbádùn tó ń gbádùn tó ń gbádùn àbúrò ẹ̀ ń gbádùn rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wo ọwọ́ ẹ wò ó mo fẹ́ kẹ́ ẹ wo ọwọ́ sẹ́yìn náà ọwọ́ Mohbad ò wú o ẹ wo ọwọ́ ẹ wo ọwọ́ mọ́lẹ̀ ẹ dákun sọ́wọ́ ilé ìwú báyìí mo post ẹ̀ sórí péèjì mi ẹ wo ọwọ́ ẹ wojú máàkì tán ló pa o. sẹ́ẹ̀rì ẹ wọwọ́ sẹ́wọ́ eléyìí wú báyìí ẹ ti rí wípé ìfẹ́ẹ̀tì ni wọ́n fi jẹ́ kí ọwọ́ yẹn wú ọwọ́ Mohbad ò wà swelling ẹ lọ wò ó wà lórí péjì mi ọwọ́ Mohbad wà swelling rárá kò wà kankan kò wà bẹ́ẹ̀ tó bá ọwọ́ ò wú o bọ̀tẹ́ ilé tí wọ́n gbé jáde yẹn ẹ bó ṣe rí ohun gẹ́gẹ́ rí ilẹ̀ ní kó tó di pé wọ́n fi sí ìfẹ́ẹ̀tì lẹ́wọ̀n yìí o ìgbà tó fi sí ìfẹ́ẹ̀tì tó máa ń jẹ́ kí tó máa ń ṣe lórí kinní tó máa ń ṣe lórí tiktok tó máa ń jẹ́ kí èèyàn wú bọ́m̀bọ́m̀bọ́m ó ní wọ́n fi sí o ìfẹ́ẹ̀tì kó tó fi sí ìfẹ́ẹ̀tì ni o ha kẹrìmọ́dẹ̀ parọ́ mo dẹ̀ rẹ́rìn mo gbokùn mi dẹ̀ ti wú ah inú mi ti wú ó wú gan inú mi wú ah inú mi wú inú mi wú ah kẹrìmọ́ pàpẹ́pẹ́ rọ́ kí ló dé karamọ́ ò ń pa pẹpẹ rẹ ó yẹ ẹ pè wọlé ẹ pè wọlé ẹ jẹ́ ká yín jẹ níwọ̀nba a tún ṣe yòókù létà plus four four seven four six six six nine four nine one eight ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ jára ọ̀kàrà mọ́ àǹfààní wà láti wá parọ́ báyìí láti wá sọ̀rọ̀ lọ́wọ́ plus four four seven four six six six nine four nine one eight ó yá ẹ pè wọlé ẹ pè wọlé ẹ pè wọlé kíákíákíákíá kẹ́ ẹ jẹ́ ká kẹ́ ẹ jẹ́ ká rí. ntẹ́yìn náà lè ṣe ntẹ́yìn náà fẹ́ sọ nípa kàrámọ̀ kàrámọ̀ mú irọ́ lẹ̀ gidi gan ní irọ́ tí kàrámọ̀ mú lẹ̀ ó lágbára èyàn ò máa mú èyàn ò máa èyàn ò gbúdọ̀ máa parú rọ́bà ẹ̀ kí ló dé. ah ọ̀rọ̀ yìí le díẹ̀ o níbi táwọn èèyàn ti sunkún táwọn èèyàn ò lè sùn lọ́sàn àtolóru nítorí ọmọ téèyàn ò mọ̀ rí rárá ọmọ tí a mọ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wo ò lè sùn ọ̀pọ̀lọpọ̀ wo ò wo ìwọ bọ̀tọ̀ wá ń purọ́ níbí báyìí ó ń sọ níbí báyìí pé ìgbà tí wù ní Mohbad kú ó ná sọ wípé ó ní bàbá Mohbad sọ pé ikú owó ń ló pa Mohbad ẹ dákun ẹ bá ń béèrè báwo ló ṣe máa ní ikú owó ló pa Mohbad ṣé Mohbad ń wówó kiri ni tó fi di pé ikú owó irú irọ́ burúkú wo ni kẹ̀rí máa ń pa ikú owó ló pa Mohbad ìyá Mohbad wá lọ́ọ̀kì rẹ̀ ń wá lọ́ọ̀kì rẹ̀ ikú owó ló pa Mohbad. sọ̀rọ̀ yẹn gan ṣe gbọ́ sétí àbí ikú oró ó lè ṣe ikú oró ni má nìyẹn sọ o but mi ti rò bó tiẹ̀ sọ kọ́kọ́ débẹ̀ gan ikú owó ló pa Mohbad báwo ló ṣe máa ní ikú owó ikú owó ló pa Mohbad kí ni ìtumọ̀ yẹn kò sọ pé ikú ìyàwó mọ́ ikú owó ni ó wàá sọ sọ ń wọ́wọ́ kiri ni irọ́ ló pa ń bí olórí ibú ni ọ́. ọmọ ẹ̀ kú alẹ́ lọ́tọ̀ pé ọmọ ẹ̀ ti kú kọ́ pé bàbá ló sanwó ọ̀kadà ìyá mọ̀. bí bàbá bá kò sọ fún yín pé òun ò débẹ̀ bọ̀ tún mo bá kì í ṣe àyè náà gbé Mohbad wọ́n pè lórí fóònù according to you sef ó nítorí wọ́n ní wọ́n sọ fún bàbá alẹ́ náà tó pé yes na wọ́n pe bàbá ló dẹ̀ níyàá ló pe òun wípé nǹkan ṣe mú pọ́n ní Mohbad wà lọ́sípítà párari ò yá àwọn dẹ̀ ń bọ̀ pàtó àwọn dẹ̀ débi bàlá àwọn béèrè wípé hospital bo ni Mohbad wà káwọn lè mọ ibi táwọn ò gbà wá wọ́n dẹ̀ pè lórí wọ́n dẹ̀ kọ́ ti pé bàbá ẹ̀ náwó àbí wọ́n dẹ̀ kọ́ ti fóònù wọ́n dẹ̀ pé bàbá lórí fóònù dẹ̀ ní kíkí bàbá padà sílé bàbá yẹn pé ara rẹ̀ ti yá òun dẹ̀ lóhùn ò òun dẹ̀ ń bọ̀ báwo ló ṣe wá di wípé ó sọ wípé torí wọn pé bàbá pa yes náà nǹkan kan náà ló ń sọ àṣẹ ló ń sọ nínà àníwọ̀n gangan ti ní ṣe ń gbá ó gbádùn. àǹtí mi àti tiwọn ọ̀kadà méjèèjì tó gbé

àwọn sọ̀rọ̀ wọ́n ti yan update mi lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ wọn náà kì í ṣe máa lọ sílé wọ́n délé gbàtọ́ délé wọ́n pè báwọn ti délé wọ́n fi àkáǹtì once revolution ni mò ń lò ẹni tó bá wà ní US wá mọ̀ fi àkáǹtì mi sí auto recharge so that phone ni máa kú kí n máa sọ pé mo ń recharge kọ́ kọ́ káàdì gbàtọ́ wá délé wọ́n ṣe fídíò abẹ́ step níbi tó tẹ́ mọ̀ bá ti wọ́n fi mú ìwọ̀n mi. Oh, ṣe ilé ayé náà nìyẹn sá. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ṣé mo ké àdéhùn ni ò sí bẹ́ẹ̀ mọ́ ò sí bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún yìí mo wà lórí fóònù pẹ̀lú ẹni yẹn láti ìgbà tó ti wá wọlé Mohbad mi ò wá kọ́ ti kọ́ mọ́ kọ́kàdé kan náà nù lọ kí n máa gbọ́ bó ṣe lọ. àti àti Karima àti Karima kálọ̀ mọ́ pàpọ̀ àti Karima pẹ̀lú ìjọ èèyàn kan fẹ́ kẹ́ òun ó ní ikú oró àbí ogbó oró mọ́nì òkè ó yẹ kọ̀tínú ikú ogbó yà owó ikú owó ló pa ogbó pamọ́ mọ́nì mọ́nì kò ṣe agolo owó òkè ìgbà tó wá délé Mohbad. ikú owó àṣẹlélẹ̀ times I'm working on call is around two. I'm not, I'm not spent, I, I don't know. But I know it's around two p.m. to three p.m. Not so. Ní àgọ́ news yẹn gbogbo Nigeria time Nigeria time. So wọ́n ṣà ń bàbá ṣà ń sọ fún àwọn àlọ́ sí wọ́n fa ọ̀rọ̀ yẹn wọ́n fa lọ fa bọ̀. Ẹ bá gbọ́rọ̀ tó sọ ń bíbà ó ní around two ìyẹn pé Wùmí ti pè wọ́n around two bíi tírì ni àwọn gbọ́ pé Mohbad kú fine ẹni tó wá wà ní Lẹ́kì ní Ìkòròdú kó tó dé Lẹ́kì pẹ̀lú odrop tí wọ́n ní mọ́tò só lè débẹ̀ ní tù yẹn ìrọ̀lẹ́ náà ni wọ́n tó débẹ̀ alẹ́ pẹ̀lú drop. torí bọ́yẹ̀ sọ náà níbi seven náà wọ́n débẹ̀ lálẹ́ according to first video tí wọ́n kọ́ ṣe interview fún mi seven ni wọ́n náà débẹ̀ bí nǹkan bíi four lórí àìpẹ́ náà pè wọ́n two to three ní nǹkan ṣẹlẹ̀ lọ́dọ̀ tí bọ̀ ẹ má gbàgbé pé hospital kọ síta pé bíi four thirty four thirty ní ìyẹn pẹ̀rẹ́sì hospital ní four thirty ni wọ́n gbé mobile. dé ní lifeless four thirty definitely kì í ṣègbà ẹni wọ́n máa pe bàbá ẹ̀ kì í ṣègbà ẹni wọ́n máa pe yẹ́ ẹ̀ wọ́n ti confam pé ó ti kú bẹ́yìn ṣe sọ. So kó tó di wípé wọ́n pe bàbá àti ìyá ẹ̀ kó tó di pé Wùmí dẹ̀ testify sí ní court pé wọn ò pe bàbá so eléyìí tó tún fẹ́ máa tún ọ̀rọ̀ sọ́ńtà kò lè wọ́ọ̀kì mọ́ àbúrò ẹ̀ ti sọ̀rọ̀ ní court torí wọ́n bi ní kóòtù ní corona court corona inquest pé ṣó pe bàbá ọkọ ó ní no so pé ìyá ó ní no ta ló pé ó lóun pe ẹ̀gbọ́n ọkọ òun ìyẹn blessing bóyá blessing ló wá pe ìyá wọn òun ò mọ̀ so ìwọ tó wá ń bá a parọ́ nìsín wípé ó pè wọ́n orí ẹ̀ burú orí ẹ̀ burú bí egun ti ń léwèrè orí ẹ̀ ó burú torí mi ìsọ̀rọ̀ tí ò darí sírú kí n sọ dàrẹ́ẹ̀tì kí n sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì sí ẹ orí ẹ̀ burú orí ẹ̀ burú orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ ti dàrú orí ẹ̀ burú pẹ̀lú rọ́ yẹn àwọn nǹkan mi wà tó máa pa tó máa tó máa tó yẹ pé wàá pa irọ́ ẹ̀ mọ́ irọ́ pa orí burúkú yìí because torí pé yìí ni suspect olórùn òdẹ̀ ní jẹ́ kẹ́ ẹ nísinmi pressure Mohbad ló máa pa ẹ́ pẹ̀lú bó ṣe ń pa irọ́ burúkú yẹn ohun tí alọ́ba bá ṣe fáìn ẹ sọ kò kàn mí bọ̀ pé irọ́ tí wọ́n ń pa ẹni ò jẹ́ ká rí òótọ́ yín irọ́ tó ń pa ni ò jẹ́ ká rí ni ò jẹ́ ká mọ bá a ṣe máa bú bàbá Mohbad ni ò jẹ́ ká mọ bẹ́ẹ̀ ṣe máa tó ọ̀pọ̀lọwọ́ ò dàrú. Precious gbé news jáde pé by eh, around four thirty pm around 4:30 pm on tuesday ni wọ́n gbé mobile. dé ní lifeless around four thirty definitely ìgbà tí wọ́n máa pe bàbá wọ́n máa pe wọ́n ẹ má gbàgbé ó máa fẹ́ tó bí five sí four yìí torí wọ́n ní kọ́kọ́ pè pọ́n ló wà lọ́sítà ìgbà táwọn máa sáré dé ìrànà ní káwọn padà ok four thirty yẹn ó máa tó bí tó to five kan tó gbé Mohbad délé padà kan tó wá pè wọ́n kan tó máa bọ̀ kan tó wá dọ̀ ńkọ́ kán tó dùn ọ̀nkọ́ sí seven sí eight alẹ́ òní lù sí seven sí eight alẹ́ òní lù kán tó dé lẹ́kí torórí ẹ̀ ń burú bí egun tí ń léwèrè torí àwọn egun kan wà tán máa ń léwèrè orí wọn máa ń burú ni àkí ló ṣe ẹ̀. lórí ìlànà ẹ má jẹ́ kó sí wọn ẹ má jẹ́ kó ẹsẹ̀kẹsẹ̀ mọ́mì ti ní kí àwọn àbúrò wọn ọ̀rọ̀ join àbúrò wọn ké lásìkò mọ́mì ọ̀gbọ́n lásìkò àwọn mọ́mì lẹ́ àǹtí mi tí wọ́n yìí àwọn tí wọ́n náà wọ́n tó dàgbà ọ̀rọ̀ join wọn bẹ̀ but tó bá yẹ pé mọ́mì fúnra ra wọn wà kò everything ìgbésí ayé mi mo fi ní yẹ ọ́. alẹ́ ni bàbá fẹ́ lọ sí ìgbà tí ojú mi orí fóònù mo wà tí ń tà dé sílá bẹ bàbá pé ẹ má sí o ẹ fi sílẹ̀ má tì sìn o tí ì lè wọ́n kò tí slanta kan ló ń sọ ìwọ èmi ni mo sọ sí i pé ọkọ tó ṣe èkó kò tí ì lè ókè báwo mùsùlùmí ṣe sọ pé àwọn máa ń sí òkú ní aago mẹ́rin tó báwo òkú wọn bá kú kí aago mẹ́rin kọjá wọn máa sọ tọjọ́ kejì ni. òun náà kì í ṣe muslim dábàá ní ìlú jẹ́ muslim ìgbà tí slanta fẹ́ mú bàbá sọ̀rọ̀ títí tí bàbá ò dá lọ ṣé gbọ́dọ̀ tó sọ mẹ́yẹn Slatan, mò ń bọ̀ ó ní Zlatan bá bàbá Mohbad sọ̀rọ̀ títí títí títí títí bàbá yẹn ló ń bá representative Davido bá gbogbo wọn bẹ̀. ṣe mítìn kan lọ́wọ́ ni mo sáré lọ ṣe mítìn ẹ jọ mà so mo kọ àwọn àtẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ló. mo ń da yín lò ìgbà tá ẹ̀ ń sọ̀rọ̀ mo kọ àwọn pọ́ìntì kan sílẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà life right. Hmm. mo kọ àwọn pọ́ìntì kan sílẹ̀ ó dà pé mo ń súnra mi bó ẹ ṣáà ṣe sùúrù. àwọn pọ́ìntì yẹn sílẹ̀ nọ́mbà one ó ní the first time tóun mọ tóun bá mọ sọ̀rọ̀ first time tóun bá mọ sọ̀rọ̀ ní ìgbà tí ìgbà tán bí Liam the second time tóun tún bá mọ sọ̀rọ̀ or the third time ní ìgbà tí ìyá wọn tó gba visa tó lọ fọwọ́ pa Mohbad lára tó lóun ò mọ̀ wípé bla bla bla ẹ jọ̀ọ́ ará mi nínú olúwa bóyá mi ò gbọ́ ìgbà tẹ sọ ìgbà wo gan-an ló wá di pé kẹ́ gbé ẹ kankan gbé Mohbad lọ sáró ìgbà wo náà sọ yẹn ìgbà wo náà sọ wípé ìgbà wo láàrin oṣù márùn tó fi mọ́ yẹn wọ́n fẹ́ ṣe registry wọ́n fẹ́ lọ sáró wọ́n dẹ̀ tún fẹ́ lọ sí ibo ló tún fẹ́ lọ yẹn náà wọ́n dẹ̀ tún fẹ́ fi sílẹ̀ láàrin oṣù márùn láàrin oṣù márùn ah àwọn mi ti yẹn tuntun pè mí nìyẹn god damn it. ẹ̀gbọ́n tó sọ bí o ó ní fìlátà ń bẹ bàbá Mohbad pé kí bàbá Mohbad mọ̀ sin ọmọ rẹ̀ lóru yẹn ó ní bàbá Mohbad ò gbà ó gbé lọ ni o tipátipá ó ní bàbá Mohbad ní ikú owó ló pa ìmọ́lẹ̀. ẹ sì play tape yẹn tán because nínú tape yẹn náà ó sọ pé tíkẹ́ẹ̀tì six thousand lòun rà òun eh, àtàwọn òun lòun rà lọ. èmi mú lẹ́yọ kọ̀ọ̀kan ni ohun tó sọ níbí ìgbà eh, pẹ̀lú bàbá Mohbad yìí ni mo fẹ́ béèrè. mo láti gbé kọ́ mítìn mo láti lọ ṣe mítìn. àwọn irọ́ burúkú wo lélẹ̀ ẹ̀ dákọ̀ ẹ̀ gbà mí àwọn irọ́ bùlábà wo lélẹ̀ yìí ó ní Zlatan ń pe bàbá Mohbad Zlatan ń pe bàbá Mohbad abẹ́ ẹ̀ wá gbà mí nítorí Ọlọ́run slatan pé Baba Mobadi ó ń bẹ bàbá Mohbad lálẹ́ ọjọ́ náà wípé kí ó má sin Mohbad o kó má sin Mohbad o bàbá Mohbad ló yarí tí ó gbà tó fẹ́ lọ sí lóru yẹn Zlatan pé bàbá Mohbad ní Zlatan ò dẹ̀ lè bọ́ta ẹ mọ́ gbàgbé pọ́lọ́pàá gan kàn fáwọn pé wọ́n jọ jókòó wọ́n jọ agreement nígbà tí wọ́n gbà wọ́n tí mọ́túárì gbogbo ẹ̀ ò gbà ni wọ́n conclude nurse arrangement láàrin ara wọn pé káwọn lọ sí báwo ni Zlatan ṣe ma wá sọ wípé kán má lọ sí Mohbad so fẹ́ tẹ sílẹ̀ kan máa sún jẹ ni àbí representative Davido tó wá fún wọn lówó níbẹ̀ yẹn báwo ló ṣe wá rówó fún wọn ìbéèrè ni o báwo ló ṣe rí owó tó rẹ́ ẹ sọ̀rọ̀ báwo ni representative Davido ṣe wá fún wọn lówó ṣé bàbá tẹ ẹ ń bẹ̀ níjọ́ náà tí ó gbà tó lóun fẹ́ lọ sin ọmọ dandandandandandan ó ní Davido àwa kówó fún torí kò yé mi tó sẹ́rí irọ́ tó ń pa ẹ̀ ni ò jẹ́ ká rí ni ò jẹ́ ká rọ́ ni ò jẹ́ kí ni ò jẹ́ kéèyàn mọ ohun tó fẹ́ ṣe irọ́ tó ń pa ẹ̀ ni ò jẹ́ ká mọ nísìnyí irọ́ tó ń pa mọ́mọ́ nìyí irọ́ tó ń pa ó ti pọ̀ jù. it means Mohbad was fined because of properties money and properties ikú owó ó ní ikú owó ni Mohbad kú ikú owó wọ́n lọ́ọ̀kì asọmọ ọlọ́run because ko ọ̀rọ̀ yìí ò yé mi ní o wọ́n lọ́ọ̀kì asọmọ Mohbad lọ́rùn ẹ̀ mọ́ bàbá Mohbad lọ́rùn ikú owó ni Mohbad kú bàbá Mohbad sọ pé ikú owó ni Mohbad kú I don't understand this. ikú owó ni Mohbad kú ikú owó ẹ̀yin náà lẹ pa Zlatan wá ń bẹ bàbá Mohbad bàbá Mohbad ò gbà ah, ẹ dákun ẹ sí mi lórí o Zlatan ń pe bàbá Mohbad bàbá Mohbad ò gbà. bàbá Mohbad ò gbà á ní ẹ pè wọlé ẹjẹ ẹjẹ ẹjẹ ń dá yìí dúró a lè play rẹ̀ létà mi ìfẹ́ kí ó gùn jù plus four four seven four six six six nine ẹyin kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ níwọ̀n bàtà àti sàn á play yòókù lọ́la la. A play rẹ̀ tán á play rẹ̀ tán ó ti tó bá a ọ̀rọ̀ ẹ le díẹ̀ o gẹ́ẹ̀ yóò gbádùn o ṣé ẹ dèrò pé kẹ́rì mọ́ nọ́ọ̀mà bá ẹ má bínú ṣé ẹ dẹ̀ ṣúọ̀ pé gẹ́ẹ̀ yìí nọ́ọ̀mà ṣé ẹ ṣúọ̀ pé kẹ́rì mọ́ nọ́ọ̀mà abẹ́ ẹ̀rírọ́ tó pa ni ikú owó ló pa Mohbad yes we all know a mọ̀ pé kú olówó ló pa ìmọ́lẹ̀ báwo wá ni bàbá Mohbad tí Zlatan fi ń bẹ̀ pé kó má lọ sin ọmọ lóru Zlatan bẹ́ẹ̀ pé kó má lọ sin ọmọ gbogbo àwọn làwọn ń bẹ́ẹ̀ lórí fóònù bọ̀ tó ti gbàgbé pé òun ti kọ́kọ́ sọ̀rọ̀ wípé òun àtàbúrò òun làwọn ń bẹ bàbá Mohbad pé kí wọ́n má lọ sin Mohbad ṣebí Kẹ̀rímọ́ ló kọ́ sọ yẹn fún wa Kẹ̀rímọ́ ló kọ́ sọ yẹn fáwa náà Kẹ̀rímọ́ ló sọ statement yẹn. I was on the phone. I was listening to every átìmì átìmì yẹn lọ́lọ́ bá wù mí tọmọ òun náà wà bẹ́ẹ̀ tọ́lọ́ bá tọmọ pẹ̀lú mú mi mú tí bàbá bá wá tí bàbá bá ń jẹun átìmì máa tọwọ́ bó ń jẹ bàbá wọn máa mú ẹ̀já bẹ́ẹ̀ wọn máa mú ṣíbí ṣíbí pa. rojú ẹ̀ wọ́n ń sọ gbogbo yẹn fún ni kì í sojú ẹ o ojú ọkàn rojú ọ̀yẹ́ fún ni kì í sojú ẹ kò mọ́ ń pẹ́ o. ó mọ ìjà tí bàbá ń jẹ ẹja oríṣi méjì tí bàbá ń jẹ òun mímọ. kò sí wá ní mọ̀ bàbá ọkọ ẹ̀ ni orí géèyì ò sẹ̀dẹ̀ rò pé géèyì iná máa báyìí kò sí wá ní mọ̀ bàbá ọkọ ẹ̀ kọ́ ni ni ṣé kò ní dẹ́nu oúnjẹ fún bàbá ọkọ ni bàbá ò ní sọ pé irú nǹkan báyìí ni mo máa ń jẹ nǹkan báyìí ni mo máa ń jẹ ṣé kò ní bí ilé kò ní ṣùgbọ́n ni mo ti báyìí ni bàbá máa ń jẹ wù mọ̀ báwo ni ò ṣe ní mọ̀ báwo ni òsè ní mọ irú super story kan Màríà wo ló bí Jésù tó kàn sẹ́nu pátápátá tó ń sóòṣì. Ah! ó láìkí rán ó mọ bó ṣe máa ṣe ọbẹ̀ bàbá lọ́tọ̀ tó máa ṣáàbù bàbá tí bàbá bá ti dé is always welcome. ṣẹ̀gẹ̀ẹ́sì. ok àǹtí ni wọ́n ní bàbá surprise àwọn ọmọ tó yẹ pé báwọn ṣe táwọn ṣe close mọ́ òkè ńgbà tí ọmọ placenta ti ṣẹlẹ̀ ṣòye yín bàbá àjáǹtì mi yẹn wọn close mọ́ but they used to be so close tẹ́lẹ̀ àǹtí mi wọ́n ní àwọn ẹ̀yìn àti bàbá close ẹni wọ́n bá bàbá kí bàbá má sùn wọ́n lálẹ́ yìí wọ́n ní bàbá òkú. Ah. imú kì í ṣe èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ yẹn bàbá ń gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ bàbá bò ń gbà fóònù ní ọwọ́ mi mo fi títóbi ọlọ́run bá ṣìkẹ́ mẹ́rin bàbá ò gbà fóònù lọ́wọ́ mi dàrúṣà èmi ò mẹni tó jẹ́ dàrúṣà ní ìjọ yẹn ni mo gbọ́ orúkọ dàrúṣà ìwọ́n ní ṣé kò sí family member tó lè bá tó lè bá bàbá sọ̀rọ̀ nípa nígbà kó tẹ̀lé mo nínú mo ní mọ́mì nǹkan ọ̀nìyà ọ̀nìyà tó ti ṣẹlẹ̀ ìṣekúṣe rántí pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀ mọ́ ókè ó wá gbé fóònù fún dàrúṣà ó ní dàrúṣà jọ bá mi bẹ dáàdì kan wá sí mú lálẹ́ yìí dàrúṣà ní òun ti bẹ̀ wọ́n wọn gbọ́. mo wá tún ní ṣé wọn ò ní lọ́ọ̀yà ni ó ní lọ́ọ̀yà ìwà àgbẹ̀ lọ ó ti bẹ bàbá bá ṣe mọ̀ pé ó di ọ̀rọ̀ méjì á ní pé ó should do as for you as you want. And everything to feel it. You should be you should advocate for him. The lawyer now said, "I want bá bàbá sọ̀rọ̀, bàbá ò Babu pé tẹ̀kọ́ the court. Pay Babu Pé bàbá ṣàṣọ pé àwọn làwọn ló fún àwọn. At that point, òun wa wá, òun